Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ látinú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ kejìlá oṣù kẹwàá ọdún 2024 Eniola Salihu lorúkọ mi. Wàhálà nínú ẹgbẹ́ òṣèlú PDP tún ti fẹjú sí o, alága ẹgbẹ́ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti wá sọ̀rọ̀ sókè lábẹ́ rẹ̀, ó ní kò sí ẹlẹ́yàmẹyà rárá, ó ní láti ìsinyìí lọ àwọn kò ní fi ààyè gbà á rárá ìfikùnlukùn ń lọ lọ́wọ́ láàrin àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú náà láti mọ ìgbésẹ̀ tó kàn nínú ọ̀rọ̀ tiẹ̀ dino milaye ní damagùn ní irinṣẹ́ dàrúdàpọ̀ ó ní èyí tó ṣeé tó àwọn ẹgbẹ́ bíi ọgọ́rùn-ún ló wà lẹ́yìn damagùn báyìí o àwọn gómìnà ti pinnu láti máa ya ìdá mẹ́ẹ̀ẹ́dógún owó ètò ìṣúná ọdọọdún sọ́tọ̀ fún ìdàgbàsókè ètò ẹ̀kọ́ lábẹ́ rẹ̀ ìjọba àpapọ̀ ti ṣèlérí pé láti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá yìí lọ òun yóò bẹ̀rẹ̀ iṣẹ́ àmójútó àwọn ọmọ tó ti fi ilé ẹ̀kọ́ sílẹ̀ tí wọ́n ti fọ́nká sígboro lórí àfikún owó epo bẹntiróòlù àjọ lcci ti rọ ìjọba àpapọ̀ láti yànnàná ìlànà owó ìrànwọ́ orí epo bẹntiróòlù fún gbogbo ọmọ nàìjíríà torí láti ìgbà tí tinubu ti gba ìṣàkóso ìdá mẹ́wàá dín ní òjì ni wọ́n ti fi kún owó bẹntiróòlù. Ndume ti rọ Ààrẹ Tinubu láti mú àdínkù bá owó epo bẹntiróòlù kó lè mú àdínkù bá ọ̀wọ́ngógó nǹkan lórílẹ̀-èdè yìí. Ààrẹ Tinubu kẹ́dùn pẹ̀lú Mele Kyari lórí ikú ọmọ rẹ̀ obìnrin. Wọ́n ti fi òfin de Sowore o, kó lè rìnrìn àjò kúrò lórílẹ̀-èdè Nàìjíríà mọ́. Ìjọba àpapọ̀ ní ojú ti wà lára rẹ̀. Ìjọba àpapọ̀ ti fún àwọn alágbàtà epo bẹntiróòlù lórílẹ̀-èdè yìí láṣẹ láti máa gbé epo bẹntiróòlù tààrà láti ọ̀dọ̀ ilé ìfọpo Dangote láì ní ọwọ́ NNPCL nínú rárá, kí epo bẹntiróòlù ìlú lè sùn wá bọ̀ lórí ọ̀rọ̀ nnamdi kanu adájọ́ àgbà lórílẹ̀‐èdè yìí ti pàṣẹ pé kí ìwé ẹ̀sùn rẹ̀ jẹ́ dídá padà sọ́dọ̀ onídàájọ́ nyako ìròyìn amúlùúdùn táyé kọ́mẹ́ǹsì ti tọrọ àforíjìn lọ́wọ́ pasuma níta gbangba ìròyìn eré ìdárayá victor boniface kò lè lo àwọn àǹfààní tó rí láti mi àwọn lẹ́yìn tí wọ́n fi rọ́pò victor osimhen kó tó di pé orí kó wọn yọ láti jáwé olúborí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti libya àwọn ìròyìn yìí àtàwọn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook Instagram TikTok YouTube àti X àdúrà mọ́mi balógun ló ṣòǹgbù fọ ìròyìn yìí Ẹniọlá Sálíù lórúkọ mi.